أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. ọba alágbára ọba ọ̀kan ṣoṣo adẹ̀tọ́rọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àwẹ̀ Ramadan di márùn lẹ́nu tẹ̀síìrì wá di torí pa kí ṣe tẹ̀síìrì ní ọjọ́ sátidé àtọjọ́ torí àwọn ọjọ́ ọlọ́run ní tó tún máa ń lọ ó rí kó kan extreme end Ìbàdàn òun la ti lọ ṣe pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tẹ̀síìrì ti bẹ̀rẹ̀ náà mọ́ ìwọ̀nba àsìkò tọ́lọ́run bá ní àrílò á mà méje kìí ṣe bó ṣe pọ̀ bí kò ṣe kí la dì mọ́ àwọn àyà tá a dẹ̀ ń bá bọ̀ àwọn àyà tó ní í ṣe pẹ̀lú ká má jẹ haramu ká jẹ àlálì ká tó máa dúpẹ́ fọ́lọ́run òun ni á dẹ̀ yọ àwọn àǹfààní ẹ̀ jáde ibi ìdílé ńlá láti inú tẹ̀síìrì bàbá wa sọ́lẹ̀ àlùfẹ́ ìmẹ́yìn ọlọ́ọ̀bá ní sàwọn ẹlẹ́sàn rí bísílẹ̀ ńlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لله إن كنتم إياه إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن غير باد ولا أهل فلا إثم عليه إن الله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات كلوا من طيبات ما رزقناكم واشكروا تركه لله bá fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ sórí àwọn àyà tí à ń tú lọ yìí a fẹ́ kájọ wo àwọn nǹkan ńláńlá àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tó yẹ ká mọ́ látinú àwọn àyà yẹn ọlọ́run ní yáàyú àlẹ́bí náà á mànà ó rí pé ọlọ́run ti sọ̀rọ̀ àwọn jù abánàbí <clears throat> nù ọlọ́run ti ń sọ̀rọ̀ àwọn Júù bọ̀ bí wọ́n ṣe ya kèfèrí bí wọ́n ṣe ya ẹni tí èdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ṣe ń sọ fọ́lọ́run pé ah, oúnjẹ kan làwọn máa jẹ gbogbo ìgbà ni àwọn èdúpẹ́ rárá torí pé sùn ti gbà wọ́n mú bí wọ́n ṣe ń da ànábí ọlọ́run láàmú bí wọ́n ṣe ń pa ànábí ọlọ́run gbogbo wa bú ayé ọwọ́ wọn ní kí ni o ọwọ́ ló ka gbogbo àwọn ìwà bú ọwọ́ wọn aka ọlọ́run tó wá fẹ́ bẹ̀yìn olùgbàgbọ́ òdodo sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kémi àti ẹ jẹ́ ká wà nínú wọn ọlọ́run one seventy two two verse one seventy two a mọ́ one seventy three. aya méjì a lè yanjú lè nínú awọ awọ fàwáì àwọn àǹfààní wo kí làwọn lẹ́sìn tó yẹ kárí bì mú ń bẹ̀. torí gbà mí ta bá ń ka Quran bá a kẹ́ ń tú bá ń bá ń ṣẹ̀fẹ̀ afẹ́ká ẹ̀kọ́ mú ni àbá tó ń tú bá ń jáná sí bá ń gbọ́ ìtọ́fẹ́ bí kùránì ò ṣe nínú ayé wa náà ni kó tún wa ṣe kálíbà máa dáa sí ọlọ́run jẹ́ á máa dáa sí. ọlọ́run wálẹ̀ ní olùgbàgbọ́ òdodo afárá àròyìn olùgbàgbọ́ òdodo kùlú mi ń tọ́jú ìbáàtì máa rọ́ọ̀sà kọ̀ọ̀nà kan jọ fún ní nọ́mbà wán kó tó sọ pé náà ó tí ì lè dolùgbàgbọ́ òdodo àbí kọjá sí pé nǹkan tó máa ń lò ní jẹ́ ìwọ tó ọba mú tí mùsùlùmí ni ọ àsọpọ̀ òdì kèfèrí mùsùlùmí ajọ́ ń kírun ajọ́ ń ká sámú ṣùgbọ́n ò lè má mú tí tí ó bá sọ pé yá àyọ́ àlẹ́bí náà àmàlù mọ́sẹ̀ náà torí pé ó sí nínú àwọn tó já sí wípé yàkùlú náà mínà tọ̀ṣìbá àwọn tó já sí pé ń tọ́mọ̀ ni wọ́n ń jẹ àjẹ̀bí sàlàyé kọjá halalan tayyiban ìlàwọn àfáà tó ní ṣe bá ń sàlàyé ẹ̀fọn tó jẹ́ àwọn àtàjọ gbogbo wa ìlà ìkẹ́kọ̀ọ́ ọmọ mas'ala kan bẹ lọ́dọ̀ àwọn àfáà ṣé alukulu amla yọ farabalẹ̀ láàrin tí mo dé yìí nínú àwọn àyà tá a sàlàyé tó ọba lọ wò ọlọ́run yà yọ ànáàsù kùlú mímọ́ fìlà àrídì hàlàálà tọ́jú ìbánu. ṣé nǹkan lè jẹ́ hàlàálì yọ farabalẹ̀ o tí ò sì lè jẹ́ tọ́jú ìbánu nǹkan lè jẹ́ halal ká ní nǹkan ni ó tọ́ ṣùgbọ́n kéè ń tọ́ mọ́. nǹkan tí ò ní jẹ́ halali àbí ò lè rí bẹ́ẹ̀ nìkan ṣun tọ̀wìlì nìkan ṣun tọ̀wìlì ẹ̀yìndà yorùbá náà ọ̀rọ̀ tó pọ̀ làwọn àfa àsọ èyí ò gán tó odidi tẹ̀síìrì tá a ṣe lọ́sẹ̀ kan táàmà kóòtù ọ̀rọ̀ wọn àfa wa sùdí wọn sọ báyìí àfa wa alágbájá wọn sọ báyìí ṣùgbọ́n èyí tí ò ní dàwó lágbo jẹ́ ń ẹ̀fọn tí wọ́n bá sọ pé nǹkan kan halali ni halali ò túmọ̀ sí pé jíjẹ òpé ń bá ń jẹ sẹ́nu nìkan halali ni pé nǹkan yìí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kèé ṣe èèwọ̀ ẹni tó bá ṣe rú nǹkan yẹn ẹ̀tọ́ ló ṣe ìdàkejì rẹ̀ ni ó máa jẹ́ haram kí ni ìdàkejì rẹ̀ ó máa jẹ́ o haram èèwọ̀ màá fọ́ lápẹẹrẹ òun fàfarabalẹ̀ tá a bá sọ pé nǹkan kan àtọ́ṣìp nǹkan tó mọ́ ìdàkejì tí ó máa jẹ́ àlẹ́kọ̀bíìfù kí la ní yóò máa jẹ́ yóò máa jẹ́ nkèrí nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀dọ̀tí ìyẹn ló wá fà á jọ farabalẹ̀ dáadáa máa bá wọnú fíkíù lọ yálà lábala àtọ̀hárà mínísà wàlíyù ẹ bá mú tọ́ọ̀lì dáadáa kò lẹ́nu sórí tájá máa ṣàlàyé báyìí tí wọn náà bá tún dàgbà ó àpíṣẹ́ẹ̀tì ẹ̀ àwọn nǹkan kan bẹ fọ́ ọba fẹ́ ṣe ọ̀fọ̀ ṣèwádìí pé halali ni nǹkan yìí àbí haramu ṣé tọ́bá ti á débi pé a fẹ́ jẹun ṣé n tí mo fẹ́ jẹ ìṣe àlàálì ni tó orí mi bá jẹ jọ̀ọ́ farabalẹ̀ ìdájọ́ méjì lọ́rọ̀ mọ́ wọn ṣùgbọ́n tí ẹ bá ṣe ń bá a fẹ́ jẹ ó lè má tó méjì áàmù kò tí ń sùn màá kú má bẹ̀rẹ̀ wá fún ọ tó rí sórí tá a bá fẹ́ tìbọn ẹnu wa fẹ́ ìdájọ́ mélòó ni ó wà fún méjì nínú tẹ̀sí ìbáǹkì lọ́dún yìí tó bá ní olè jù bẹ́ẹ̀ lọ ifá rẹ tó jẹ ọgbọ́dọ̀ jẹ́ halal ọgbọ́dọ̀ jẹ́ kí o halal ọwọ́ gbọ́dọ̀ jẹ́ tó jìp tó ọba wo àdíìsì ẹlẹ́ẹ̀kẹwàá nínú àgbáyé náà wíyà afọ àwọn àgbà àbúrò ráírátà lọ́dí ọlọ́wọ́ àánú ó ní àdíìsì náà ti kó aya méjì fún wa. inna lọ́ àtàálá pọ̀ yíbọ̀ ọ̀sọ́ pé iná lọ́ àtàálá aláàlò nípò rẹ̀ ẹ̀yìn farabalẹ̀ láàrin a dé yìí mọ́sù o ọ̀sọ́ pé iná lọ́ àtàálá aláàlò dájúdájú ọlọ́run jẹ́ àláàlì ọbẹ̀ ẹ̀tọ́ ọba gbogbo ọmọ nǹkan èrí nǹkan nǹkan ẹ̀bí kọ sínú ròyìn ọlọ́run àìsí ròyìn ọlọ́run inú fi já sí wípé nínú ìsìláàmù àwọn nǹkan tá ṣe nínú ìsìláàmù àwọn nǹkan mímọ́ ni tọ́ọ̀bà kírun nìwàlà tọ́ọ̀bà tó fi àwọn nǹkan kan fura pé èrí wà ń ẹ̀gbẹ́ wà ń ó tó gbọdọ̀ sọ́ra rẹ di mímọ́ kátọ̀ ọ̀sẹ̀ tí ọmọ tọ́ yìí ó ti tó bá ti bẹ̀rẹ̀ sí ọ ọkàn fomi fọ ojú ara rẹ náà ó tọ̀ wá sálùwà láṣẹ kó o tó lè sẹ́ lọ torí pọ́lọ̀ ọba àtiwá iná lọ́ àtàlá kọ̀ǹṣìbọ̀ ọlọ́run tí wọ́n e sọba ìrí kèé sọba àdọ̀tí kèé sọba ẹ̀gbẹ́ wàlà ayọ́kúbálú ìlà àtọ̀ǹṣìbà nǹkan tó bá sì mọ́ lọ́wọ́ ọba àtiwá máa ń gbà ọgbọ́dọ̀ bọ́ àárín ẹyẹ dáadáa ọlọ́run wa òkè gbà kẹ ẹ̀rí sọ wá ráwọn nǹkan kan bẹ nínú ṣẹ̀ríà ààrẹ ìfọ nínú Quran àbí súnà bẹ́ẹ̀ nǹkan àlejẹ́ nígbà tá a bá rẹ̀ ìfọ̀pá àlejẹ́ kí ni ọmọ ẹjẹ́ bá wọn halala kí ni ọmọ ẹjẹ́ àtúwárí pé tọ́lọ́mọ́ ti lé ní ẹ máa jẹ nǹkan yìí tọ́jú ibùtò ni jẹ́mọ́ kí ni ọmọ ẹjẹ́ o ìtọ́mọ ni ló fi já sí pọ́lọ̀ ọba yóò hárímù lọ́kàbáyì ìtọ́ba ti jọ máa ń kẹ ẹ̀gbìn ọlọ́run máa ń sọ dé ìwọ̀ ni ẹlẹ́dẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ nínú tẹ̀sí ìdábọ̀ yìí làáfàá ní pé iná máa hàrọ́mà talọ́ hàrọ́mà iná máa hàrọ́mà lọ́wọ́ àlẹ́ ikọ̀ sọ́ra àwọn tó abẹ́ máa kàtọ́ lọ́wọ́ fẹ́lẹ́ ìwọ̀ yìí ìkan nínú òsì méjì yẹn sá àfẹ́ nǹkan tó bá jọ mọ́ nǹkan àláàlì ìfúnmẹ́ ẹ̀ ni pé èmi ò lè máa ń tọ́jà lálì ìwọ náà ò lè máa ń tọ́jà lálì ṣùgbọ́n lọ́wọ́ bá máa ń tọ́jà lálì ìtọ́jà lálì ìdákejì ẹ̀ ní kíni o àràmù ìtọ́lọ́mbà ti wá ní ẹlẹ́ jẹ eléyìí ẹlẹ́ jẹ eléyìí àlálì ni ọmọ ẹ jẹ́ bó ṣe wá jà lálì yẹn tọ́ yíbù ni kò tó lè jẹ́ gbé ṣùgbọ́n tọ́lọ ń bá ní ẹmọ́ dèbí eléyìí haramu ni ọmọ ẹjẹ́ tó bá ti wá dàràmù yẹn tó ọba lè ronú tilẹ̀ abẹ́ ẹlẹ́ ṣe ìwádìí ìjìnlẹ̀ extensive research extensive research yóò jẹ́ kó yí ọ pé ìtọ́lọ̀ ọba àlékè ọlá tó bá ti lè pè ní haramu tẹ́ ẹ bá lè ṣe rìsáàjì dáadáa èèyàn wà bẹ́ẹ̀. ẹ fi wá rí pé á na ọba àlékè ọlá tó ṣe ní èèwọ̀ yìí definitely ọgbọ́dọ̀ dàbí wípé kìí ṣe tọ́jú kí n tímọ̀ tó lè yọ jẹ́ ká mú ẹlẹ́dẹ̀ ìwọ́n tó ọba tí níbi ń ṣe ẹlẹ́dẹ̀ ó rí pẹ́lẹ́dẹ̀ ìdọ̀tí ní máa jẹ ẹlẹ́dẹ̀ a máa jòkó èèyàn a máa jòkó ajá a máa jòkó ẹran a máa jẹ̀gbẹ́ a máa jẹ òkú ìdẹ́gbẹ́ gbogbo ohun tí ọ̀dà aláyé ẹlẹ́dẹ̀ lè jẹ kódà ẹlẹ́dẹ̀ a máa wú òkú èèyàn tẹ́ ẹ bá fi òkú ọmọ kékeré lónìí tẹ́ ẹ bá jẹ́ kó ṣe dáadáa tẹ́ ẹ ló láàbù ẹlẹ́dẹ̀ ó fi mú tu ó lọ ah, òbí ṣe ń fi mú túlẹ̀ bí ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ó fi mú tu yóò sì rí pé òun wá jáde òun jẹ́ ara ń tẹ́lẹ́dẹ̀ máa ń ṣe nìyẹn ara àṣẹ sí ẹlẹ́dẹ̀ òun nìyẹn taa gbọ́dọ̀ lọ bá ti gbọ́yé òye tẹ́lẹ́dẹ̀ ṣe máa ṣe nìyẹn ọlọ́run wá ní ká má jẹ yìí ìwọ náà ó mọ̀ tó ọba ní làákà ìgbé á ọlọ́run tó ní ká jẹ ẹlẹ́dẹ̀ yìí definitely kìí ṣe pọ́jù ẹlẹ́dẹ̀ kí ni pọ́jù ajá tí ọmọ ẹ̀jẹ̀ gbẹ́kì tí ọmọ ẹ̀wùkú èèyàn ọlọ́run

kó má bà á jà sí wípé ìtọ́lọ̀ ó ní ọ̀dà lọ́mà kó kàn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nǹkan tó wá lè jẹ́ àlàálá tọ́jì bá jọmọ́ sùn lọ tọ́ba rẹ̀ ti sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwúra ara jí èso ọ̀fẹ́ jẹ́ ọgbọ́n tí ó bẹ́ láǹfààní nìyẹn nǹkan tó lè jẹ́ àlàálá tọ́jì bá jọmọ́ fẹ́kọ̀ọ́ bá àárín yé dáadáa nǹkan tó lè jẹ́ pé aláàlì lọ́lọ́run ọba ṣe oúnjẹ tó sì mọ́ ni ṣùgbọ́n àràmù tó ní òtún gbọ́dọ̀ jẹ́ ọ̀gbọ́n mi yé afábùhá sọ́ọ̀gbọ́n mi dáadáa afábùhá yìí sọ́ọ̀gbọ́n mi a ní nǹkan tó lè jẹ́ halalan tọ̀ṣíbà halalan tọ̀ṣíbà nǹkan ọ̀jẹ̀ pé á ọlọ́ọ̀la lè jẹ́ o ó tún jẹ́ nǹkan tó máa kèéfì nǹkan ẹ̀gbin kèéfì nǹkan àdọ̀tí ṣùgbọ́n tó síbẹ̀ haramu fún ni ọ gbọ́dọ̀ jẹ́ kí ló fà ó wọ́n máa wù ìlà bí ilẹ̀ mọ́ eré ìlà ìtumọ̀ méjì làwọn àfáà fúgbà tí n bá débẹ̀ mo fi ń tùbọ̀nù ara wọn nìyẹn tó orí sábà jẹ́ pé nǹkan kan jẹ́ àlàlì àwa rí i pé wọ́n fi sọ orí tó tó yàtọ̀ sọ̀mọ́ àbájúmọ́ ti bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ẹ́ wọ́n fi nǹkan sọ orí ètò yàtọ̀ sọ̀lọ́ọ̀ jẹ́ kí n fún ọ lápẹ̀rẹ̀ ala àbùsọ aládàmẹ́nì ẹ̀wà ẹ̀wà bẹ́ẹ̀ ni ní mu àbáràmù àdébàṣà àwọn fẹ́ gbọ́ mi ẹ̀wà alálì ní àbáràmù alálì tá fi dòdò sórí ẹ̀wà ó di fi méjì wọ́n wá gbé ká nínú ilé yín sàárà lẹ́kùn sars ìbejì là ń sọ̀rọ̀ wọn lónìí o làníká wá gbẹ́wà àti dòdò fún o kí ni ìdájọ́ jíjẹ ẹ̀wà kí ìdájọ́ jíjẹ dòdò ekuru ọmọ ọ̀fẹ́ bíṣẹ̀ náà bí ń kuru kí ìdájọ́ jíjẹ ekuru ah mo ekuru pọ̀ ọmọ kuru sèmọ̀ ah láwọn ilé ládùúgbò tiwa yìí tó bá lè kú ikan funfun ìkan tó bẹ èkúrú aró láìláhà tó bá láwọn ayé ẹjọ́ nǹkan mọ èkúrú pè tó rárá mú èkúrú tó rò pọ̀ tó gbé tọ́ọ̀bù láìláhà ìlàlá àwọn oúnjẹ táwọn obìnrin ọ̀mà ń sèpọ̀ àti indomie kọ́lọ̀ mọ́ kí òun indomie sábà indomie ni àwọn oúnjẹ bí ara wọn. ṣùgbọ́n máa gbọ́ mi táà fi sọ ìbejì á kí lọ sọ dára mọ̀ òyí ńlá bí i lè gẹ́ ìrì ńlá nínú ìtumọ̀ méjì tó wà fún mẹ́mẹ́ bóyá fámílì yìí fámílì alákánsápá ni ọlọ́run ti ẹ̀bí ń pa àwọn egún rẹ̀ gan níbàdàn ti wà yìí ọlọ́run fi ṣe àwọn fámílì eléégún kan bẹ̀ ìjọ tí wọ́n bá jáde wọ́n á ṣe mẹ́mẹ́ tó pọ̀ wọ́n máa wá mẹ́mẹ́ káàkiri àdúgbò tàbí tọ́ba ti kọ̀ọ̀la tí wọ́n fẹ́ egun wọ́n láwọn sáìsàn ọdún eégún tọ́ba ti wá rú mẹ́mẹ́ àlùsí yẹn káàkiri ṣé a gbọ́dọ̀ bá àrin ẹyẹ dáadáa ilé ọlọ́run bá ṣe ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo kùlú ní tọ́jú bá ti máa rọ̀ bàkàn náà àní àwọn ọlọ́run la pèsè àwọn nǹkan yẹn fún ní ìtọ́ mọ́ nínú àwọn bá a ṣe lẹ́tọ̀ọ́ bá a ṣe lálàálì ni ẹ máa jẹ wàṣíkúrú líláyì ẹ̀kọ̀ọ̀kan ìjà òta àkúdù. sọ wá àìsàn àdíwárí ọ̀gbọ́ tọ́ ọba ti ń wò pé à wàlẹ́ oúnjẹ ìjọ mọ gbádùn oúnjẹ ìbàjẹ́ bàjẹ́ mọ́ gbàgbé o àwọn kan wo oúnjẹ wọn ò rí o àwọn kan ló ń jẹ wọn àlè jẹ́ o ìwọ tó lọ ń bá lè ṣètò oúnjẹ fún yín fámìlì yín ó ti wà ní àdúrà tẹ́ ti kọ́ àdúrà tá a bá jẹun tán

èso pé àlẹ́ amúdú ní láì lé àbí ọpẹ́ ni fún bàbá mi àti pé àlẹ́ amúdú lè àbí ọpẹ́ ni fún bàbá mi àlẹ́ amúdú lè ùmí ọpẹ́ ni fún màmá mi àlẹ́ tí abọ́ àmọ́kí ni tó fún mi lóúnjẹ màmá rẹ̀ kó fún ọ lóúnjẹ lọ́wọ́ tọ́bẹ̀ nílùú ànẹ́bí wa yúsù alẹ́ ìsọ̀láàtù ọ̀sàlám sàbòhínà sílẹ̀ odidi ọdún méje òjò ọ̀rọ̀ òrò ọ̀ràn kí è bá ṣe pé ní tó ti wà nínú àsọọ́lẹ̀ tí wọ́n ti fọdún méje àkọ́kọ́ gbé nǹkan tí wọ́n fẹ́ẹ̀fù ẹ̀ sínú stọ̀ ọdún méje tí yàn wá mú àwọn tí wọ́n ti gbìn òun náà ń jẹ ìlú tí yàn ti wá mú pọ̀ ìlú díẹ̀ ló ló ń jẹ ẹni tí ó bá jẹun yóò délù yẹn kó tó lè róúnjẹ jẹ táà bá gbin iṣu tíṣu jẹrà mórí ebè táàgbẹ́ àgbàdo tágbàdo jóná àfà agbẹ́ ẹ̀gẹ́ ẹ̀gẹ́ ọ̀ta ebi ọ̀pá sàbẹ̀sí wa lára ojú wọ́n yọ sòdòsòdò báyìí kìí ṣe bàbá rẹ ló fún lóúnjẹ kìí ṣe màmá rẹ ó dùpẹ́ fún bàbá àtìyá rẹ náà ọlọ́run náà sọ yìí àní sukúrù ní zaika ẹ dúpẹ́ fèmí ọlọ́run ẹ dúpẹ́ fún bàbá àtìyá yín ṣùgbọ́n oúnjẹ tó ń jẹ yẹn ọlọ́run ló lóúnjẹ kìí ṣe dájú ẹ kìí ṣe mẹ́rin kẹ́ẹ́sẹ̀ yàtí tara ìsìláàbò ọlọ́run lónìí ẹni tọ́lá ti lágbára sí òjò tọ́lá dára sátẹ́gùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kọ́ nínú àgíríkì ó sọ bẹ́ẹ̀ kọ́ lọ́ba ọlọ́jì àwọn factors responsible for germination nígbà tá a tó àfẹ́kọ́ ní sùkúlù èmi ti kọ́ kẹ́yìn ìkan bọ́yá ìkan ṣé àìsùnfẹ́sìs àdìkílẹ̀ máa ń pè é photosynthesis ni wọ́n fẹ́ rántí ọkàrẹ́ èmi ti pèmí ònídìí obìnrin yìí wọn lọ sí jọ́lá sí pòlì tó di ìwọ́n mọ́ wápọ̀ tó gbé sẹ́fíìsì káàkiri èmi ti fi dèmí ní sísì tí mo ní láti wọ yunifásitì láyé ìjọ photosynthesis ọwà ń bẹ moisture ní bàbá níjà iṣẹ́ ẹgbẹ́ ìlú ọgbà moisture níbi omi kí nǹkan bá fi wẹ́ tirẹ̀ àbí yíyà atẹ́gùn tí mo rántí photosynthesis òun ní máa lẹ́tọ́ bí ṣe máa ń ṣe jama ṣé dájú ìlú ló ní photosynthesis ṣé má bí ẹ̀ ló photosynthesis yíyà ṣé má bí ẹ̀ ló àti gbogbo ń tà ń gbè tó yọ ọta lónìí afọ amana alladhi at'amana àzà ọlọ́run ló fún wa lóúnjẹ wà rọ̀ǹzà ní òun ló pèsè oúnjẹ ìfúnmi ní gẹ́rì haúlé mi ní kèé ṣe pé mo ọlọ́gbọ́n àṣẹ́ta ọba ti wá ń jẹ̀rẹ̀ jù à ń jẹ́wà à ń múgì à ń jẹ spaghetti à ń jẹ indomie à ń jàmọ̀lá alágún à ń jẹ sẹ̀mó à ń jẹ̀bà à ń jàmọ̀lá gidi à ń jẹ búrẹ́dì à ń jẹ pékin à ń jẹ ta gbogbo ń bá ń jẹ wọ́n sì kúrú líláyé nǹkan nǹkan ìjà òtà àbùdù ẹ máa wá dúpẹ́ fọ́lọ́ ni o tó bá já sí pé lódodo nǹkan tó lè yá o tà àbùdù tó yẹ pé lódodo ẹrú sí ọlọ́run tòótọ́ ni yín tọ́jẹ́ pọ́lọ́ lẹ̀ ń jọ́sìn fún. afáà ní bá lọ wò ó ìyẹn ni tó wà nínú àdíìsì àbúrérà yẹn tọ́jẹ́ pàmẹ́bí ìdákarọ̀ rọ́júlà yùbílù sàfárà aṣááfà àgbìbárà yẹ̀mú dùyàdé ìlà sàmà àfáwà ìdúnlọ́kẹ́ sí ìwọ́n wá má dìísù yẹn wá àdíbi ẹlẹ́ẹ̀kẹwàá bẹ́ẹ̀ ti kọ́ nínú islamic studies yẹn torí náà ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ jẹ́ yáàyú àlẹ́bí náà àmọ̀nà tó fẹ́ jẹ́ kàmínà lìmọ̀mìnì má jẹ oúnjẹ àrámù oúnjẹ àlálì ni o máa jẹ oúnjẹ tó má má jẹ má mutí ọtí èdè mìíràn tọ̀jìbá má mu sìgá má fàgbé àwọn oríṣiríṣi tó ti wá wà tó ti délé ayé àwọn kíní kan màmàmàmà tó ti yé gbogbo orú àwọn kíní burúkú yẹn ìjẹ́ máa dáàbò ẹ̀fọn kí má ẹ̀fọ́ ti ẹ̀dá burú gbogbo àwọn àmúkùmù tí wọ́n tó mú yẹn àwọn àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù tó mú ni ọlọ́mọ ìgbè mú trauma dọ́ọ̀lù àwọn dọ́ọ̀lù tí ọmọdé yàn dọ́ọ̀lù mùsùlùmí ẹ̀ mọ́ tó ti yé gbogbo àwọn nǹkan yẹn kèé ṣe nínà tọ̀ ìṣìbáàsì ka eze sọ́mọ́ ebe tí ń mà wọn nǹkan ọma ẹ̀ bí kọ́ máa wọ̀ rárá bí kéde rẹ̀ ọmọ àrùn bí kéde rẹ̀ ojó mẹ́ bí kí yóò sáré ládàradà torí náà ìwé gẹ́gẹ́ bí mùsùlùmí kú fún wa jẹ́ ìlà ẹ̀já máa dúpẹ́ ọwọ́ ìrọ̀lẹ́ rẹ̀ làwọn ti ń jẹ sàárì ah! amọ́là ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ èmi ebi nǹkan ní ìjẹsà àrìjàmọ̀là lọ láti kó sílé lọ́gbọ̀n ọdún ọmọ elébùbọ̀ ìlúgbọ́ gidi bàbá mi dà tún ewu èmi ebi nǹkan ní ìjẹsà àrì kóòtù ní ẹni wíà àmàlà nìkan àmàlà dúdú èlùbọ̀ dúdú ni mo fi máa jẹ sàárì tí n bá jẹ bàmí mi gbádùn àwẹ̀ tí n bá jẹ láfún mi ò ní gbádùn ẹ̀ àmàlà gidi tó lóun máa ń pèpè ìdájẹ́ mi amala gidi làwọn máa bí iwọ báyìí afá ìwọ́n wá rámà láàjẹ ó fi ráìsì sínú wà lẹ́ ọ̀rọ̀ rẹ sọpẹ́ lọ́dọ̀ ọ̀gá alhamdulilá ẹ̀yin òtí ẹ̀sọ́ wá rí nǹkan jẹ ní fámìlì yín mọ́sálásí àdúgbò yín wọn lè rọ́ọ̀sẹ̀ sọ́ọ̀rù lálẹ́ ní gbogbo àwọn tí dojú nìlú ọ̀pọ̀lọpọ̀ ní sẹ́wọ̀n secondary school ẹ̀ máa ti jẹ́ àròmé ẹni ni a máa rí around 2005 year two thousand and five around the year two thousand tó láìpẹ́ lórí ọ̀rọ̀ mọ́sálásí wọ́n kọ́ mọ́sálásí láti sọ̀rọ̀ nínú mọ́sálásí ń bẹ̀ lọ́kọ́ ó sì àwọn sọ́dẹ̀ ń sábò lórí mọ́sálásí kálukú lẹ́jọ́ tí ọ̀jẹ̀ wájú ọlọ́run àwọn àrọ̀ lè kọ́ mọ́sálásí kó dodo àlìkìtáàbù àsúnà kó lè máa rinlẹ̀ mọ́sálásí àrọ̀ mẹ́rin lọ́wọ́ àmúṣe gaba sùn wà láyò ní ọdún tèmi ìdìjẹ tọ́wù bẹ́ẹ̀ gbogbo ninety seven ninety eight àwọn parí ní secondary school ẹlẹ́ta àrọ̀ mẹ́rin láti máa jẹ́ tọ́wù two thousand and two tí mo wọ yunifásitì Ìlọrin tí mo wálé láti ilé Ìlọrin tí mo wálé mo gbá màálù àrọ̀ mẹ́rin gbà léyà ní muslim grammar àwa méjìlá la pẹ́ màálù àrọ̀ mẹ́rin mo kó màálù àrọ̀ mẹ́rin lọ yunifásitì Ìlọrin ọbẹ̀ ìtọ́sẹ̀ méjì tá a àwọn kaná gbógun all in the name of terrorism wọ́n néèmù wọ́n táàgì àrọ̀ mẹ́rin wọ́n ní terrorist support foundation ni wọ́n wọ́n wá lo àwọn tó wà níjọba ń jọ náà lọ́hùn àtàwọn ọ̀tẹ́ ẹ̀sìn àwọn méèlì wá di ń bá àgúrò ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti tọ́lọ́run àwọn tó fẹ́ máa ran tọ́lọ́run lọ́wọ́ tẹ́ ń fún wọn ló kọ bú àwa ti máa ń tọ́lọ́run ọba ti sọ nípa ayín nínú Kùránì ní ọba sọ nípa ayín yóò ṣẹlẹ̀ sí yín àwọn olùsẹ́pẹ̀ fún ṣùgbọ́n tọ́tọ́ sí ni ọlọ́run ṣe fún yín láyé àtọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ kánígbà tí wọ́n dẹni la ilaha ọ̀pọ̀lọpọ̀ àpọ́n àìdáná sọ́ọ̀rù ọ̀la àrọ̀mẹ́ ìní kìí ṣe mùsùlùmù nìkan ọ̀bẹ lálákẹ́ nítòsí ọtí tù fẹ̀túmẹ́rì lákẹ́bẹ̀rì sọ́rọ̀ mi ọ̀tọ̀ ní mọ́sálásí adọ́gba tó di ìṣù láìpẹ́ yìí ọ̀tọ̀ làwọn mọ́sálásí wọn tọ́wọ́ àbájọ́sí máa ń ṣe sọ́ọ̀rù nígbà náà yọ̀wọ̀ lọ márùn sí méje àbá ìtọ́ọ̀rù tọ̀tọ̀ ǹtọ́ ni o ìtọ́ọ̀rù tá a máa mú kò ká kó là ìbáṣù ti ràn báyẹ̀ ìbá tọ́ọ̀rù àrọ̀mẹ́ yìí ẹ̀ bá sọ̀rọ̀ àwọn méjì ẹ̀yìn gbọ́dọ̀ bá ẹ̀yìn bà ní bàbí ìlú bá ń ju wọn wọ́n bá toró yé wọn torí pé àwọn mọ̀ pé inú àwọn tó jẹ́ àwọn ìmáàmù àrọ̀ mí gangan ó yé àwọn ọlọ́ọ̀ká ah, gbogbo àwọn tó gbógun tààrọ̀ mí tó bá tọ́ sí wọn lábúrú ọlọ́run ṣe fún wọn àfẹnifọ́ bá túbá àrọ̀ mẹ́ni kèé fọ́jẹ nìkan náà ń fún wa spiritually wọ́n tó tọ́jú ẹ̀mí wa wọ́n fẹ́ fún ọ lóúnjẹ wọ́n wá lo oúnjẹ kó o lè jẹ́ ní ọlọ́ mọ́ mọ́ nínú àwọn ọmọ tó wá lè rí wa ní mo fi òun náà yí tí ìyá rẹ̀ délé àásù náà àrọ̀ mí lọ́lọ́run sára wọn ìtọ́rù àrọ̀ mí ni ọ gbọ́dọ̀ tó ọba ti òní gba tíkẹ́ẹ̀tì àrọ̀ mí ò ti dé ní five ti

àwọn míì ara ń tó wá ṣe tó dáa tó ti yé ara tí wọ́n ṣe tó dáa òun ni wípé wọ́n tó wá pọ́blíṣì ìwé àwọn ìwé àwọn míì bẹ lọ́fíìsì mi kódà rédíò program wa tá à ń ṣe ní mòkìlè òun rédíò program ní thirty two fm ní fourteen forty four yìí tá à ń ṣe ní four sixty to four thirty ara tíra tá à ń lò àdúrúsù ọ̀mọ̀dàn níyà méjì lèmi nìkan bẹ́ẹ̀ ní ọ́fíìsì ní mòkìlè òun bí two copies lèmi nìkan ní àrọ̀ mẹ́rin ló fún wa iná fi máa ń ṣe wá sí àwọn mọ́sálásí inú àwẹ̀ yẹn all bẹ́ẹ̀ báyìí ní HIF àrọ̀ mẹ́rin Islamic Charity Foundation bẹ́ẹ̀ HICF or something like that àrọ̀ mẹ́rin publish ìwé tó pọ̀ sí lárúbáwá lọ́tọ̀ wọ́n tó túwèé sí gẹ̀ẹ́sì àti Yorùbá kàtí ọ̀pọ̀ sọ láti nàbí bàbá ibùdó báàlù báàlù àti ṣe máa kírun àrọ̀ mẹ́rin ló ti sí Yorùbá wọ́n tún sí gẹ̀ẹ́sì Muslim Christian dialogue àìmọye èèyàn lọ́ọ̀kà tí wọ́n gbà slam àrọ́ mẹ́rin ló pọ̀blíṣẹ̀ èmi ní kọ́pì tèmi lọ́fì Muslim Christian dialogue a níbi àwọn tí ó máa ṣe bẹ́ẹ̀ ara àwọn tó tún ṣe bẹ́ẹ̀ ló ń kú lọ́sẹ̀ Alhaji Rasheed Adesọkan balẹ̀ bóbìjà ọlọ́ọ̀bá ti tẹ̀wọ́n fẹ́ wọn. ọlọ́run èmi náà láníyàn dáadáa mo fẹ́ máa ṣe bẹ́ẹ̀ rọ̀mí lọ́wọ́ àlálì àlàálá ń tọ́jú ibà kẹ́mi náà ní publishing firm àwọn ìwé ìsìlámù kan máa publish ẹ̀ jẹ́ kí Nobel foundation wọ́n lágbára débẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ àákẹ́mọ́ lé Nobel foundation táwa náà mọ̀ pé bílíọ̀n kalẹ̀ ọmọ ìjà lówó bẹ́ẹ̀ tá a bá wá ní ọlọ́mọ ìjà lè sàrun sí ọ mọ̀jà ló tóbi lẹ́mìí wa ẹni bẹ́ẹ̀ lówó lọ ẹni díẹ̀ àwọn mẹ́rin ló publish with Muslim Christian dialogue ọlọ́ọ̀lọ́mọ iye if not millions ọlọ́ọ̀lọ́mọ iye thousands are publish lágbàáyé àwọn ń fún àwọn èèyàn ìmọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ pé mùsùlùmí bálabàla Muslim Christian dialogue What is Islam wọ́n bá dáadé ìwé kan náà ń bẹ ìwọ tó ọba ní tó ọba gbọ́ ní ìjọ mo kọ́pì ẹ̀ máa photocopy just one message just one message mo ń wá wẹ̀yẹn kọ́pì tèmi mo fún ẹnìkan ní èrí mi mọ̀ síláàdì ẹ bá ní àfa àbùdùdù ìṣúná sọ fún just one message àwọn tó túmọ̀ kan ní mo wá wọ́n máa ń fún wa ní a máa ń fún just one message ìwé yẹn English ni. ọmọ tí wọ́n jọ́gbọ́ mẹ́sìn tawhid monotheism ìwọ bá ọba kàwé òní ìmọ̀lẹ̀ rẹ̀ ó ti strong gbogbo orúwẹ̀ bá lọ yẹ káwá níbi ká republish e, ẹni olówó ẹ̀ sọ́ṣọ rẹ̀ ẹ má níwẹ̀ yẹn mo nídìí o just one message ẹ̀ máa fi ẹ̀sán àti fọ́tọ́bá wà online irú ìwé tó yẹ ká publish kọ́ pọ̀ ẹ̀ eyan. èèyàn alátàrọ̀ lè ṣe nù wọ́n wá gbogbo gbẹ̀yìn tẹ́ gbogbo

tí è bá ṣerú àwọn aláàjì ìmú tí onímọ̀ ìlú àtàwọn kọ̀ọ̀kan mò ń wò kan ní orí péèjì kọ́lá olóòtú ní facebook sábàjì tí onímọ̀ ìlú tán lọ táwọn èèyàn ń gbé ń ṣe kọ́lá ti kú kọ́lá wọn kọ̀ọ̀kan ń ṣe kọ́lá èmi náà fẹ́ máa náwó tó jà ń ṣe kọ́lá lọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ sí èmi náà èmi ọkọ mọ́sẹ̀ ó sì nílò àfáà tí wọ́n máa fi ájì ìbàjẹ́ pé ẹ̀ lágbájá ọ̀rẹ́ wa lọ mọ́ta ọ̀rẹ́ wa lọ múra jẹ́mi bó lè máa rán yẹn lọ ní mọ́tò nílò àfáà ọmọ tọrọ ájì múra ti ọlọ́ àwọn tó bá kó wa dùgbẹ́ lọ́wọ́ wọn o ṣùgbọ́n ọlọ́ ìlú ń bí ọ̀nì iṣẹ́ jẹ́mi náà lè máa rán mílíọ̀nù yẹn lọ táwùsàgbè yẹn ọlọ́ọ̀dún bẹ́ẹ̀ fún alimoyi gbogbo ẹni tó bá wá ṣe nílò rẹ̀ ẹ̀ máa dùn mọ́ èèyàn fún ọ ní five hundred àbí two staff ṣé táwọn ìlà ẹ̀ka fún mi tó o ti fẹ́ sí lọ́wọ́ ni wà lẹ́yìn kó jẹ fún ọ nínú àwẹ̀ kò lè dúpẹ́ ìnà ìlà dúpẹ́ ẹ tó fún ọ ní nǹkan ìwọ nìkan fún ní ìdìsí èèyàn máa dúpẹ́ ni o pàwọ́ àlọ́ ẹ tó fún wa ní nǹkan wọ́n kúrú lílá nǹkan tó ẹ o tó bá já ọlọ́run ọba ọlọ́run wa ni ẹ wá tẹ́ kí ní ìnáwó àhárọ̀ mà àlékún olùmọ̀ ìtàtà kí ni jẹ́ àlìmọ̀ ìtàtù jọ fara rẹ balẹ̀ abọ́sílò ọmọ ànábì ádámù ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹsẹ̀ ti yẹn ẹ̀gbọ́ ìnáwó sẹ́ẹ̀rí èmi ọlọ́run ọba mo ti ṣe léèwọ̀ lérí èèwọ̀ lọ́jẹ́ fún yín àwọn nǹkan tó jẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ jìnnà sí mẹ́tàwálíyù mẹ́tàwálíyù Sùlàìmán ọlọ́run ọba ní iná máa harọ́mà àlẹ́ ikọ́mọ́ ìmọ̀ èmi ọba ọba àlẹ́kẹ́ ọlá ẹbá mọ́lẹ́tọ̀ àmì ẹjọ́ àríwọ́ ń pọ̀ láti àlẹ́ ọlọ́run ni mo fẹ́lẹ́ àwọn tọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ lábẹ́ máa mú sọ pé nọmba wán kí ládé báyìí nọmba wán kí ní ń jẹ́ àlìmọ́yẹ́ta sórí àlìmọ́yẹ́ta ni ẹranko tó jẹ́ pé aláàlì ní ká jẹ́ ọwọ́ akú fúnra rẹ̀ pápò tí ń sùn ìwọ́n máa gbọ́ mi o ẹranko tó já sí wípé kò sí tó burú káfẹ́ ẹ̀kan jẹ́ kálá bá dúnkú ẹ̀ kálá bá pa nílànà tí ṣẹ̀ríà tó ní kágbà láti pa kálá bá rí pa àlálì ni tá a fi jẹyán a jàmọ̀lá a fi jẹsẹ̀ a fi jàsáró nǹkan ìrántí àsáró lẹ́ẹ̀kan àsáró àsáró eléèdé a fi jàsáró. ààbìjẹ túwó ààbùgbà oúnjẹ oúnjẹ ẹ̀rọ sí sánlẹ̀ Yorùbá gbogbo àwọn oúnjẹ táwọn ọmọ ń gbà kékeré ní ìsìn si, ẹ̀wà indomie fáìlì oúnjẹ òjúbà lọ́mọ àti búrẹ́dì mẹ́rin náà ìwọ́n lọ jẹ túwó náà ti o àwọn túwó ni o ti gbà tó pẹ̀lú ṣùgbọ́n oúnjẹ náà jáde náà sọ sí ààbòjẹ lárújẹ náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fa torí tí jẹ́ àlìmẹ́tàtà òun lẹ́ran tó kú tí wọn ò rí dúdú ẹran tó kù yìí tọ́já sí wípé wọn àti ẹ̀rí pa tó fi kú tó bá já sí fẹ́rẹ̀ yìí ò kú bọ́yọ́ fẹ́ kú dé fún ọ lápẹẹrẹ irú ẹ̀sẹ̀lẹ̀ tó di ọ̀dọ̀ wá ń jò ní mọ́tò gba ewúrẹ́ àbọ̀ gbá gùtà bó ṣe gbá abẹ́rẹ́ lẹ́jẹ́ tí ń dà lẹ́nu ẹ̀ ètò súnmọ́ jù ní pé ẹ̀bà tètè pa yóò ṣe kí ni lábá ní bismillahi Allahu akbar níta àti ipa ẹran lé ayé òjò bá lọ bismillahi Allahu akbar láti bá bísmì láì aláwàpá àwọ̀ apá ẹran yẹn pẹ̀lú pé bísmì láì aláwọ̀ àtìbárú pẹ̀lú ọkọ̀ ọwọ́ ọlọ́run ọba ọlọ́run ọba wa ọba tó ni ọba tó ṣe kí ni ọba tó tóbi òun lọ́lọ́run tó bẹ̀ òun ni pé ẹran eléyìí bó ṣe sáré jẹ́kẹ́ mọ́tò ń yẹn ọlọ́run òde kẹ́mi ọ jáde lẹ́nu rẹ̀ tán tààbí ṣe kí ni tààbí gbogbo ẹ̀ èyí ó ti kúrò ní àrámù ó ti kúrò ní kí ni o ó ti kúrò ní kí ni ṣùgbọ́n tó bá já sí wípé ẹ̀ẹ̀rí ipa tó fi kú nígbọ̀ wá kú tán ẹwà tẹ̀sáré pọ̀ bẹ́sì lọ́rùn ẹ lọ tà fún yàrá sí bí alámọ̀lá ládùúgbò ẹ̀ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run léèwọ̀ ni o ẹran tó kú ẹran o ìbété ní òbó ó lẹ́ran tó kú sí jífà tó yẹ ọ̀sìlágbára gẹ̀lọ̀ ǹdọ́gbọ́n sọ ni àǹtìlímọ́ ẹran tó kú tẹ́ẹ̀rí pa abábùláì ẹran tó kékeré ni ẹran tó kú tún òrí pa mùsùlùmí èjẹ kí n tó máa tẹ̀síwájú tó orí ẹran tọ́lọ ní ọmọjẹ ìké ẹkúṣẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ti yé ni torí pó nílé iṣẹ́ ẹran àyè tó bá ti ní ká mọ̀jẹ ẹran òkú ìfèsè káde lọ máa ra ẹran nílé iṣẹ́ rẹ̀ kìí ṣe torí ẹ̀ torí àlàáfíà ara wa náà ni ẹran tó kù yìí àmọ́ kí lọ́rọ̀ lù àìsàn wọn lọ́rùn lòun sábà bí ikú ẹ̀ àmọ́ ìwọ́n wá sáré kó síkùn àìsàn lè báyàn látara tó wà lára ẹran tó kú tá a jẹ sọ na ẹran tó wọn náà lè ní coronavirus ọ̀rọ̀ tó lẹ́gbẹ̀rẹ̀ sí mẹ́ra àwọn àìsàn tí ń ṣe fún eku rat rat eku àìsàn bàkan bẹ́tà kó lára bóòlù fẹ́ kó lára eku tó jẹ eku ni oúnjẹ inú ilé yín tẹ́kú má tẹnu bọ̀ ilẹ̀ ti gbọ́dọ̀ máa kọ́pọ̀ oúnjẹ yín tẹ́kú má tẹnu bọ̀ láìsí yín lè bá jẹ gbogbo fábìlì ilẹ̀ lápapìpà ẹ̀ tó jẹ eku o eku kẹ̀tẹ́nu bọ̀ láìsí yín ni ẹ̀sìn ní lápapìpà ẹ̀rẹ̀ èyí tó ti wá kú irú eku tó tẹnu ráìsì yìí tẹ́ bá ìfà kálẹ́kùn gan lọ́wọ́ kú lẹ́wọ́ bẹ́ẹ̀ kan kí ni ọ̀sẹ̀lẹ̀ sí lásà fi máa ní ọ̀fẹ̀lẹ̀ sí kú torí náà ẹ̀ràn bá kú tí wọn ò dúdú o àgbọ̀dọ̀ jẹjẹ torí àlè parí ẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ ọlọ́run á yanjú ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ fún ọmọ tó ń pèlè jẹ́ ṣẹ̀kẹ́ láwọn a ń pè ṣé wọ́n ń ta ṣẹ̀kẹ́ bísìn ọlọ́run ti ní káwọn èèyàn náà máa gbọ́n gbogbo ara kọ́ mọ̀ mọ̀ torí bàbá àárọ̀ àti ilé máa gbọ́ mi o ọmọ sùkúù ló dókọ̀ mọ́ nítorí àti oṣù wa nù ibẹ̀ ìbẹ̀lódún primary school lè tètè parí 1991 àwọn àkó ní primary school á lọ síbi ẹ̀yìn yẹn níbi ìbẹ̀lódún yẹn ó du ẹran ibẹ̀ náà ti máa pa màálù ládùúgbò ìlọ́ọ̀sì wájú wọn tọ́wọ́n gbàdúgbò pé south ní odò ẹran náà máa ń tẹ̀lé ibẹ̀ ibi tí ìbẹ̀lódún secondary school wáyé tí ó lu àlẹ́ bẹ̀ẹ̀bẹ̀ ibi tí ó lu àwọn ẹgbẹ́ ẹ̀bẹ̀ náà ti máa pa ẹran ó ti fẹ́ ibẹ̀ sómódò kan báyìí tọ́ba ti wá pa màálù tán àwọn ẹ̀yà kan bẹ̀ wọ́n wàá gbé ẹ̀jẹ̀ màálù sábà tí wọ́n gbé wọ́n wà sí wọ́n wá fún a máa tò ní sáàmà nara wa èmi ọ̀rọ̀ ṣèké five kọ́bọ̀ five kọ́bọ̀ ọlọ́pẹ èmi ọ̀rọ̀ ń ta àbí lókè ní five kọ́bọ̀ ten kọ́bọ̀ èmi ọ̀rọ̀ five kọ́bọ̀ èmi ọ̀rọ̀ ten kọ́bọ̀ a máa wá ara ṣèké kí ni jẹ́ ṣèké ẹ̀jẹ̀ wà dámà àwọn òsì bára mú àti jẹjẹ tọ́lọ̀ wọ̀ bá sọ ń tọ́pà fún wa gan àwa náà ní làákà yìí sórí ẹ̀jẹ̀ rẹ kèé ṣe mí náà sọ yìí báà sọ ọ̀pọ̀lọ́ ti kọ́kọ́ rí pé yá àyú àlẹ́bí náà á máa ń kùlú mẹ́ńtọ́ yìí báà sí wà dámọ̀ sórí ẹ̀jẹ̀ yẹn kèé ṣe mí náà sọ yìí báà kò sí nínú nǹkan tó má ẹ̀ má jẹ́jẹ̀ má kọ̀ dáa wọ́n láà ẹ má jẹrin kọjá mọ́ ń wà máa wù í làbí ilẹ̀ gẹ́rì ńlá ìta àbáwá pa ìtumọ̀ méjì lọ́wọ́ apáàrin ìtumọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo tí wọ́n bá pa fún un sọ́nà pa nǹkan fókè Ìbàdàn wọ́n pa nǹkan Òṣogbo wọ́n pa nǹkan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo tí wọ́n bá pa tí wọ́n dákọ ọlọ́run sí tí wọ́n ṣe bísímìlá ẹmọ́jẹ́ fàmọ́ ní túrọ̀ ìtù ayà ìsàlàyé lọ́la kákẹ̀sí lè tó lónìí ni fàmọ́ ní túrọ̀ rẹ́rọ̀ bá gẹ̀wà láàdín fálà ìsìnmà àlẹ́ èyí máa ọlọ́run ní ẹni tó bá wá já sí pé ìtúrọ̀ ìnira tó lágbára rárá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wa orí nǹkan kan jẹ àfáwà máa búṣù ánàkọ́mọlá alẹ́ ní tìnira ṣẹlẹ̀ sí fẹ́ kọ̀ wá rí nǹkan kan jẹ ebi ti fẹ́ pákú ọwọ́ rí ẹran ẹlẹ́dẹ̀ bóyá lẹ́ẹ̀lígbò lọ́wà àwọn jàmáà jẹlẹ́dẹ̀ jẹlẹ́dẹ̀ àwọn jàmọ́ jàjàjàjà kọ̀wárí nǹkan kan ebi ti fẹ́ pákú kò ti ẹ̀rí búrẹ́dì gan kódà kò rí rẹ̀ sí àwùjọ tó wà ń tó lè rí ọ̀fọ̀jà ẹlẹ́dẹ̀ àtajá yóò ti kú ọbẹ̀ di next two hours tí ọbẹ̀ di next five hours yóò ti débi tó ti lè rí nǹkan àlálì jẹ. àbíbẹ̀ ti ẹ̀kọ́ gẹ́ nǹkan àlálì wà ṣùgbọ́n kò rówó ẹ̀yìn èyẹ ní parí ẹgbẹ́ jẹ́ fún ẹgbẹ́ fún mẹ́rà ìdíje ẹ̀gbẹ́ àwọn ìfún yàrá ìdíje àti tó bàbá jẹ́ ajá ní kalama ń fún yàn ó sì ti fẹ́ kú ọ̀fẹ́ ẹ̀ lè má rìn màgà ìlera yìí mọ wọ́n rọ̀ bá gé wà láàádé wọ́n rọ̀ bá gé nì kèé ṣe ti wípé ó fi ń kọjá ẹnu àlá ọlọ́run kèé ṣe ti kó ti bẹ́rù gbọ́n rí kèé ṣe tàṣejù kèé ṣe tí kó fi ń gbógun fala ti tọ́lọ́run fálà ìfúnà ààrẹ yìí kò sẹ́sẹ̀ fún tó bá ti pè nǹkan a tó máa tú díẹ̀ nira òun lọ jájá lọ jẹ ni ìwọ kí nira bá wá mú ìnira ṣẹlẹ̀ sí ọ o ò rí búrẹ́dì jẹ kò sámọ́là tọ́ jẹ o ò rẹwà jẹ ọ̀rá dàlú jẹ kò sékùrú o ò rí súyà anámà súyà ẹlẹ́dẹ̀ lọ wá rí súyà ajá lórí àtàwọn nǹkan bí i ṣèké ẹlẹ́dẹ̀ tí wọ́n ṣe tó gbóná bẹ̀lìbẹ̀lì lórí ọ̀rẹ́ wa wọ́n lọ wà á jẹ́ wọn bá kìí ṣe pọ́ǹpù jẹ́ níjẹ́ pé a ah, ń jẹ́ tì mí lè rìn mọ́ ọ́ jẹ́ wọn bá lè á nà dọ̀rú rọ́bà tó kọ́ dàrú tó kọ́ dàrí ha kọ́ ìlà méjì ni àdọ̀rú rọ́tù tùbí ìwùlùmọ̀ àtúrà kí làlúrí bá dé ìnira tó bá dé ìtọ́jẹ́wọ̀ ó lè dẹ̀tọ́ ìnira tá à ń sọ àmọ̀túnmọ̀ ìnira tó lágbára ìnira tó wá rè wọ́n gọ̀rú rọ́ọ̀tù tú kọ́ dárùdí kọdárì á ibi tí ìnira bá dé náà ni ọlọ́run ti rí ọpẹ́ ìnira ló dé kèé ṣe pọ́ọ̀tù wá róúnjẹ àlálẹ́ rẹ̀ á ìrìnàpẹ́ sèṣe a máa dùn tó báyìí ó ti dé lẹ́sẹ̀ ìwọ̀nba tó wá jẹ nígbà tí ìnira dé òun náà mọ̀tẹ́ ní fẹ́ẹ̀kì ẹsẹ̀ ni kèé ṣe pọ́ọ̀tù dàlálì ẹsẹ̀ náà sì ni ṣùgbọ́n torí pẹ̀lera lọ́tẹ̀lẹ̀ sí wọn fàlà isma àlẹ́ẹ̀kà ìwọ tí nira tẹ̀lẹ̀ sí wọn nìkan ìlò lẹ́sẹ̀ tó o bá mú dání délùú táwọn ti rọ́ọ̀dì àlàlí ẹ̀ ń bá gbàjẹ lọ́wọ́ ṣùgbọ́n torí pọ́lọ̀ wọn ọba lọ ọba wa ni ọba aláborí yóò kẹwa yóò tòkò rí jẹwa ọlọ́run ọlọ́run kẹwa láyé kẹwa lọ́run wọn sì wá lẹ́ni tó di ẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìyọjú fún dọ̀la wọn ọlọ́run sọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sọ́la wọn ayé.